lóòkù orí kẹrin. jésù sì kún fún ẹ̀mí mímọ́ ó padà ti jọ́dánì wá a sì ti ọwọ́ ẹ̀mí darí rẹ̀ sí ijù ogójì ọjọ́ ni a fi dán an wò lọ́wọ́ èṣù kò sì jẹ ohunkóhun lé ọjọ́ wọn nì nígbà tí wọ́n sì parí lẹ́yìn náà ni ebi wá ń pa á èṣù sì wí fún un pé. bí ìwọ bá ṣe ọmọ ọlọ́run pàṣẹ fún òkúta yìí kí ó di àkàrà. jésù sì dáhùn wí fún un pé. a ti kọ̀wé rẹ̀ pé ènìyàn kì yóò wà láàyè nípa àkàrà nìkan bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ ọlọ́run. èṣù sì mú un re orí òkè gíga ó sì fi gbogbo ilẹ̀ ọba ayé hàn ní ìṣẹ́jú kan èṣù sì wí fún un pé. ìwọ ni èmi ó fi gbogbo agbára yìí àti ògo wọn fún gbogbo rẹ̀ lẹ́sà ti fi fún mi ẹnikẹ́ni tí ó bá sì wù mí èmi á fi fún un ǹjẹ́ bí ìwọ bá forí balẹ̀ fún mi gbogbo rẹ̀ ni yóò jẹ́ tìrẹ. jésù sì dáhùn ó sì wí fún un pé. kúrò lẹ́yìn mi sátánì nítorí tí a kọ̀wé rẹ̀ pé ìwọ forí balẹ̀ fún olúwa ọlọ́run rẹ òun nìkan ṣoṣo ni kí ìwọ kí ó sì máa sìn. ó sì mú un lọ sí jerúsálẹ́mù ó sì gbé e lé ṣóńṣó tẹ́ḿpìlì ó sì wí fún un pé. Pe bí ìwọ bá ṣe ọmọ ọlọ́run bẹ́ sílẹ̀ fúnra rẹ láti yìí lọ asa ti kọ̀wé rẹ̀ pé yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ láti máa ṣe ìtọ́jú rẹ àti pé ọwọ́ wọn ni wọ́n gbé ọ sókè kí ìwọ kó má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta. jésù sì dáhùn ó wí fún un pé. a ti sọ pé ìwọ kò gbọdọ̀ dán olúwa ọlọ́run rẹ wò. nígbà tí èṣù sì parí ìdánwò náà gbogbo ó fi í lọ di sáà kan jésù fi agbára ẹ̀mí padà wá sí Galili. òkìkí rẹ̀ sì kàn kálẹ̀ ní gbogbo agbègbè tí ó yí ká ó sì ń kọ́ni nínú sínágọ́gù wọn à ń yìn ín lógo láti ọ̀dọ̀ gbogbo àwọn ènìyàn wá ó sì wá sí násárẹ́tì níbi tí agbé ti tọ́ ọ dàgbà bí ìṣe rẹ̀ ti rí ó sì wọ inú sínágọ́gù lọ ní ọjọ́ ìsinmi ó sì dìde láti kàwé a sì fi ìwé wòlíì àìsáyà fún un nígbà tí ó sì ṣí ìwé náà ó rí ibi tí a gbé kọ ọ́ pé. ẹ̀mí olúwa ń bẹ lára mi nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìyìnrere fún àwọn òtòṣì ó ti rán mi wá láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́ láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́ láti kéde ọdún ìtẹ́wọ́gbà olúwa. ó sì pa ìwé náà dé ó tún fi í fún ìránṣẹ́ ó sì jókòó gbogbo àwọn tí ó ń bẹ nínú sínágọ́gù sì tẹ́jú mọ́ ọ ó sì bẹ̀rẹ̀ sí í wí fún wọn pé. lónìí ni ìwé mímọ́ yìí ṣẹ ní etí yín. gbogbo wọn sì jẹ́rìí rẹ̀ a sì ṣe wọ́n sí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ tí ń jáde lé ẹnu rẹ̀ wọ́n sì wí pé. ọmọ Jósẹ́fù kọ́ yìí. ó sì wí fún wọn pé. lóòótọ́ ni ẹ̀yin ó pa òwe yìí sí mi pé oníṣègùn wo ara rẹ sàn ohunkóhun tí àwa gbọ́ pé ó ti ọwọ́ rẹ ṣe ní Kapanaumu ṣe é níhìn yìí pẹ̀lú ní ilé ara rẹ. ó sì wí pé. lóòótọ́ ni mo wí fún yín kò sí wòlíì tí a tẹ́wọ́ gbà ní ilẹ̀ bàbá rẹ̀ ṣùgbọ́n mo wí fún yín ní tòótọ́ opó púpọ̀ ni ó wà ní Ísírẹ́lì ní ìgbà ọjọ́ wòlíì Èlíjà nígbà tí ọ̀run fi ṣe ní ọdún mẹ́ta òun oṣù mẹ́fà nígbà tí ìyàn ńlá fi mú ka ilẹ̀ gbogbo kò sì sí ẹnìkan nínú wọn tí a rán Èlíjà sí bí kò ṣe sí obìnrin opó kan ní Sarefati ìlú kan ní Sidoni àti adẹ́tẹ̀ púpọ̀ ní ń bẹ ní Ísírẹ́lì ní ìgbà wòlíì Èlísà kò sì sí ọ̀kan nínú wọn tí a wẹ̀nù mọ́ bí kò ṣe námánì ará síríà. nígbà tí gbogbo àwọn tí ó wà nínú sínágọ́gù gbọ́ nǹkan wọ̀nyí inú ru wọn ṣùṣù wọ́n sì dìde wọ́n tì í sóde sí ẹ̀yìn ìlú wọ́n sì fà á lọ sí bèbè òkè níbi tí wọ́n gbé tẹ ìlú wọn dó kí wọ́n bá lè taari rẹ̀ ní ògèdèǹgbé ṣùgbọ́n ó kọjá láàrin wọn ó bá tirẹ̀ lọ ó sì sọ̀kalẹ̀ wá sí kápánáùmù ìlú kan ní gálílì ó sì ń kọ́ wọn ní ọjọ́ ìsinmi ẹnu sì yà wọ́n sí ẹ̀kọ́ rẹ̀ nítorí tàṣẹtàṣẹ ni ọ̀rọ̀ rẹ̀ ọkùnrin kan sì wà nínú sínágọ́gù ẹni tí ó ní ẹ̀mí àìmọ́ ó kígbe ní ohùn rárá ó ní. jọ̀wọ́ wa jẹ́ kí ní ṣe tàwa tìrẹ jésù ará násárẹ́tì ìwọ wá láti pa wá run èmi mọ ẹni tí ìwọ ń ṣe ẹni mímọ́ ọlọ́run. jésù sì bá a wí. ó ní. ka ẹnu rẹ mọ́ kí o sì jáde lára rẹ̀. nígbà tí ẹ̀mí èṣù náà sì gbé e sánlẹ̀ ní àwùjọ ó jáde kúrò lára rẹ̀ kò sì pa á lára a sì ṣe gbogbo wọn wọ́n sì ń bá ara wọn sọ wípé. ọ̀rọ̀ kí ni èyí nítorí pẹ̀lú àṣẹ àti agbára ni ó fi bá àwọn ẹ̀mí àìmọ́ wí wọ́n sì jáde kúrò. òkìkí rẹ̀ sì kàn níbi gbogbo lé agbègbè ilẹ̀ náà yíká nígbà tí ó sì dìde kúrò nínú sínágọ́gù ó sì wọ ilé símónì lọ ibà sì ti dá ìyá aya símónì búlẹ̀ wọ́n sì bẹ́ẹ̀ nítorí rẹ̀ ó sì dúró tiiri sí i ó bá ibà náà wí ibà sì jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ ó sì dìde lọ́gán ó ń ṣe ìránṣẹ́ fún wọn nígbà tí oòrùn sì ń wọ̀ gbogbo àwọn ẹni tí ó ní olókùnrùn tí ó ní àrùn kárùn wọ́n mú wọn tọ̀ ọ́ wá ó sì fi ọwọ́ lé olúkúlùkù wọn ó sì mú wọn lára dá àwọn ẹ̀mí èṣù sì jáde lára ẹni pípọ̀ pẹ̀lú wọ́n ń kígbe wọ́n sì ń wí pé. ìwọ ni kristi ọmọ ọlọ́run. ó sì ń bá wọn wí kò sì jẹ́ kí wọ́n kí ó fọhùn nítorí tí wọ́n mọ̀ pé kristi ní í ṣe nígbà tí ilẹ̀ sì mọ́ ó dìde lọ sí ibi jù ìjọ ìní sì ń wá kiri wọ́n sì tọ̀ ọ́ wá wọ́n sì dá a dúró nítorí kí ó má bàa lọ kúrò lọ́dọ̀ wọn ṣùgbọ́n ó sì wí fún wọn pé. èmi kò lè ṣàì má wàásù ìjọba ọlọ́run fún ìlú mìíràn pẹ̀lú nítorí náà ni a ṣe rán mi. ó sì ń wàásù nínú sínágógù ti Gálílì.